Àsàlámù àlékún gbogbo àlùmọ̀ nẹ́bí ìrọ̀rùn lẹ̀sìn Ìsìláàmù bá kò gbà kólekóle. Ó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú Yusuf. Ètò kan ètò kan. Níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá àti ìṣèjọsìn olúwa dẹ́dà. Níbàámu pẹ̀lú àrùkù àrẹ òtún náà lẹ́bí ọ̀rọ̀ àfíìdà. Ẹ fi mọ́ mu'amala ìyẹn bá ti mọ̀ bára wa lò. Orí ìkànnì Royal FM ninety five dot one ìrọ̀lẹ́ àdínú Yusuf yìí àti mọ̀ wáyé. Nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five thirty pm. Àtọ́kùn ètò ni Dr. Abdulfatah dàrú ní fọ́lá yìí síwájú sí ẹ máa pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwà tẹ̀rù ọlọ́run tó so nígbà ètò àdínú yìí sọ̀rọ̀ yìí lẹ́sàn-án dáadáa láyé àti lálìkì yá mà oríire tó soro sínú oṣù yóò ní fẹ́ nìkọ́ọ̀kan wa rú o. amínà. alhamdulillah nahmaduhu wa ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا هو قف الله وبا أتريك أتيك يلون فو النبي ومحمد صلى الله عليه وآله وسلم وهو على النبي أو صحابه بنتي أنت لنا النبي صلى الله عليه وسلم في فيديو جو بندي القيامة بلون كفي كتي أتريك كفي كريمه lọ́wọ́ tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ ní òun náà ni ó tún bẹ̀rẹ̀ ní iléeṣẹ́ royal fm ninety five dot one ní ìlọrin gbogbo ala kíkà bọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. nam ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa ọkàn ọkàn ọmọ èdè ènìyàn so mo wá sọ débi pé ọlọ́run bá ń jí kó yé wa pé ní ọjọ́ gbèǹde alkiyama àwọn tí wọ́n rí ayé ṣe wọn náà làwọn tí wọ́n pàdé wọn ọlọ́wọ́n ọba yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin salim pé mo lówó mo bí ọmọ rẹkẹtẹ kò ní wúlò níjọ́ gbẹndẹ alqiyama ìtí ó wúlò náà ni man ata Allaha bi qalbin ẹni tí ó bá pàdé ọlọ́wọ́n ọba rẹ̀ níjọ́ yẹn pẹ̀lú ọkàn salim e. ọkàn ma mọ́ la ní àlàáfíà so ó túmọ̀ sí pé oríṣiríṣi ọkàn náà ni ó ń bẹ àwọn ọkàn tó lálàáfíà ọkàn kan nìyẹn àwọn ni wọ́n ṣoríire kọ́lọ́n kó fi wá sínú ẹrú bẹ́ẹ̀ náà ọkàn kejì àwọn náà ni ọkàn wọn ní àìsàn ọkàn wà láàyè ọkàn sì kú ara yóò ní àlàáfíà ọkàn yóò sì máa ṣe àárẹ̀ so kí ni nǹkan tí ó ń jẹ́ àwọn àìsàn ọkàn láti mọ̀ pé ah, ọkàn yìí kò kí ń ṣe alqalbu salim ọkàn tí a bá ti rí àwọn nǹkan tí mo fẹ́ máa kà yìí ń kí wọ́n mọ̀ pé ah, ọkàn mi ṣe ni ọmọ ọkàn rẹ̀ hmm, ó ní alára òun ni ọmọ ọ̀rọ̀ kan bẹ tí mò ń tẹnu mọ́ pé bí àwùjọ ṣe rí tí obìnrin dàrú lóríṣiríṣiríṣi tí àwọn aburú èyí tó hàn pé aburú so à ń rí lára àwọn ọmọ mùsùlùmí aburú tí ó hàn òun náà tún bẹ tí pé ọmọ mùsùlùmí ń ṣe gbélé yìí kò sí nǹkan tó fà ju ọkàn yìí náà ni ọkàn òun ni ó ní ìṣòro so ìṣòro ọkàn àárẹ̀ ọkàn alákọ̀ọ́kọ́ ń bẹ ni kí anifak nítorí pé ní nifak òun ni kó jẹ́ pé Islam náà ni wàá máa fi hàn sáwọn èèyàn àmọ́ nínú alkuf èèyàn gba Islam kó dodo ni so ọmọ jáde bọ́ta bíi mùsùlùmí ọmọ sọ̀rọ̀ bíi mùsùlùmí àmọ́ nínú kẹfìrí náà ni èèyàn nígbàgbọ́ sí ìlànà kẹfìrí yẹn náà lèèyàn ń tọ̀ lànà kẹfìrí yẹn náà lè yàn rìn òun ló ń wù yàn sọlẹ yìí àìsàn ńláńlá nínú ọkàn ni torí ẹni tó bá ti ń ṣe báyìí la máa ń pè ní monafik wọn mọ kàn ní ṣekú sẹyẹ àwọn ní ṣọbẹ sílu so kì í ṣe nǹkan tí ẹ máa ń rí lójú yẹn báyìí ní fák ó yẹ ni pé inú ọkàn náà ni máa ń wà ẹni tó bá ti rí báyẹn kẹnìyàn kíyèsára rẹ̀ kí ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ jáde lẹ́nu ọ̀tọ̀ ni nǹkan tí ó wà nínú ẹ̀mí rẹ nípa ẹ̀sìn ọlọ́wọ́n ọba nifak náà pé yìí nifak náà ni ọlọ́wọ́n ọba ń sọ̀làyé wọn ọlọ́wọ́n ní fi qulubi maradun fazadahumullahu maradan wa lahum adhabun alimun bima kanu yaksibun àtọ́lọ́n sọ̀rọ̀ àwọn mùnáfìkì oní tí ń ṣe wọ́n ni pé fi qulubi marad àìsàn ní bẹ tó ṣe pé ìwọ náà ni òun jẹ́ orúkọ mùsùlùmí àmọ́ tó níbi tó tó máa ń kó aṣọ wáìtì aṣọ ó kò sùnátà àbí sùtánà náà máa ń pè ní wà á kó síbi kan lọ lè wọ̀ ẹ dákun ní fàk sọ ọ̀rọ̀ múnáfìkì ó le gan kí wọ́n jẹ́ múnáfìkì kí wàá sọ ìṣèyí sọ̀hún nínú ẹ̀sìn ọlọ́run kó máa dààmú yàn nǹkan tó le ní o so ó le kódò le ju kẹfìrí gangan lọ so torí pé kí ni ẹni tó bá ń jẹ́ múnáfìkì ẹni yẹn ọ̀rọ̀ rẹ̀ léwu onígbéyàwó máa bá àwọn mùsùlùmí ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí tí ó tún ị nínú kó yìí ṣe mùsùlùmí àwọn mùsùlùmí fi àwọn nǹkan tó bá fẹ́ fi ẹ̀mí tán lérí àwọn ọ̀rọ̀ wọn mọ̀fẹ́mí tán pé ara wa tó pé ní inú kò kì ara wọn ó orí bẹ́ẹ̀ àìsàn ni ẹwẹ́ tó bá jẹ́ kèfèrí sangileti ọ̀rọ̀ rẹ̀ clear ó ti fira rẹ̀ hàn níbi tó ń lọ nù náà lọ́wọ́ fi ni pé even ọ̀rọ̀ munafiki ó le ju kèfèrí lọ ọlọ́run ní innal munafiqin fi darakil asfal minan nar ló wà ní ṣe munafiki òun ò ní wà ní òkè iná níjọ̀gbọ̀n náà kì í ìsàlẹ̀ náà ni ọ wà torí pé kẹ́ni ọ̀rọ̀ rẹ̀ ó burú ju ti àwọn kèfèrí lọ kọ́lọ́nkọ́ là àìsàn ńláńlá oníkẹ́yìn ọ̀rọ̀ jẹ́ munafik àwọn ọ̀nà oríṣiríṣi ẹ̀mọ́ fi ń jẹ́ munafik ìgbà míì àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn rẹ tó yẹ kí yẹn gbàgbọ́ hmm, tó yẹ kó jòkó nínú ọkàn yẹn ó mọ̀ síbi ẹni tó gbàgbọ́ tó yẹ pé nínú rẹ gangan ọ̀gbà nǹkan yẹn gbọ́ munafik lẹ́nu so àìsàn ni o àìsàn ni mùsùlùmí gbọdọ̀ gbìyànjú níbo ni màá ṣe bọ́ níbi ìwà nìfà ṣùgbọ́n kan náà nínú àwọn ìtawàfàmọ́ tó ń pè ní àìsàn tó ń jẹ́ àìsàn fún ọkàn òun náà ni àrẹ̀yà kí wọ́n ṣiṣẹ́ nítorí káwọn èèyàn bá lè rí èèyàn iṣẹ́ ìsìn iṣẹ́ ìsìn ní ṣe kárí mi pé ẹ rí mi pé mi ni mò ń ṣe ẹ̀yìn mi so olúwa bá jí kó yé wa pé hmm, ó lè ó lè gan so ànábì sallallahu alaihi wasallam pé pé shirk ìpè ẹbọ ni ẹbọ náà ni àrẹ̀yà ẹbọ kékeré sọlá ti pè nǹkan ní ẹbọ ó ti ju àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké lọ so kéèyàn mọ̀ ṣẹ̀sìn torí káwọn èèyàn bá lè yìnyàn alqiyamu bi ibadatin mu'ayyana li madhi an-nas wa sana'ihim nítorí káwọn èèyàn bá lè wọ́n fẹ́ kírun kírun tọ́lọ́ mọ́ retí pé kẹ́nìkan kan bá lè kí tí ń níwàá tó bá fẹ́ kírun nínú ilé yóò dá wìwìwìwìwì tí ò sẹ́ni kankan bẹ̀ wọ́n gbà tó bá rí àwọn èèyàn yóò wá farabalẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí náà ń pè ní rèéyà kárìmì ó fẹ́ bóyá ní nǹkan yóò fẹ́ káwọn èèyàn gbọ́ pé òun náà lòún bọ̀ wọn pẹ̀lú àníyàn kan bá lè yin tí wọ́n bá ti yin inú rẹ̀ ò ní dùn sílẹ̀ yìí rèéyà ni. sọ anabi sallallahu alaihi ó sọ nínú hadisi al-Qudsi ìpè anabi ọlọ́run sọ wáyé يعني إني أغنى الشركاء عن الشركة إني أغنى الشركة عن الشركاء في مي Ọlọ́run ọba mo kọjá kéèyàn máa ro nǹkan papọ̀ mọ́ mi kó máa fún mi ní àwọn partnership partnership oríṣiríṣi mi nídẹ̀ mi nídìí partnership mi nídìí rẹ̀. gbogbo ẹni tó bá mọ́ náà amila amalan ashraka fi ma'i ghairi taraktuhu wa shirka wọ́n tó wá kó bá wọn ṣe ìbádà kan wọ́n fẹ́ ṣe ìjọsìn kan àmọ́ nítorí tó fi ṣe é oníkàwé yẹn balẹ̀ máa yẹn ọ́ òun ti sàrà àwọn expect káwé yẹn balẹ̀ máa yẹn ọ́ pé lágbájá máa sàrà ṣe káì àwọn eléyìí máa ń bóyàn ní nǹkan àwọn eléyìí máa ń ti sàrà àìsàn ń dààmú yàn nínú ọkàn tó pẹ́ táwọn lè nínú nǹkan tó máa ń kó bá mùsùlùmí ni àìsàn lára ni ọ nínú ọkàn so bákan so ọ̀dọ́n so ọ̀dọ́n dágbọ́n so ọ̀dọ́n wọn náà ni kéèyàn ní bad intention àwọn ìyàníyàn burúkú hmm, tó pé téèyàn bá ń ṣe kíní kan báyìí tó bá rí o ní bá a tú síbi tó dáa aburú náà lọ́mọ rí bí ẹ̀ ń sọ̀rọ̀ kan tí ọba gbé síbi tí ọ̀dà ni sùkúnyàn ní ẹgbẹ́ èèyàn so ọ̀nà so ọ̀dùn so ọ wà nínú àìsàn kódà tẹ́ni tọ́lọ́mọ bá sànú tí ọ̀la àìsàn kódà kéèyàn máa sọ̀rọ̀ ọbú síyàn àbí kó rí nǹkan tó jẹ́ aburú ẹni tí ọkàn rẹ bá mọ́ tí ò ní àìsàn lẹ́mìí yóò ní pé bóyá nǹkan báyìí ló ṣẹlẹ̀ bí alápèjúwe gbọ́pẹ́ nìkan ó ń sọ̀rọ̀ rẹ láì dáa sọ àdínà kámá sọ bá ń pé ọ̀rẹ́ nìkan tó ń ṣe dáadáa mo ń búyàn nìkan mo ń búyàn nìkan kan ni ẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ jàǹbá tó fẹ́ sí náà fi náwó báwọn á ah, so ó sì rò pé ń so nítorí tọ́lọ́run tí o bá ti á padà jẹ́ nítorí tọ́lọ́mọ wọ́n ti fírí wọ́n kọ́ ní ẹ̀ sáwọn ilé wa ti nǹkan torí ọlọ́run ni káì wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ gbogbo èèyàn tó bá tẹ̀lé tó bá ń ṣe dáadáa ní èròǹgbà dáadáa sí kódà tó wáyé pé èèyàn bá ń ṣe àìdá wo pé bóyá dáadáa ló fẹ́ ṣe sí ni bóyá ọlọ́run kan ní kó kàn rí báyẹn ni nǹkan pè ní so ovon ẹni tó bá ti ní èròǹgbà ọbú kẹ́nìyàn mọ̀ pé ọkàn òun ti ní ìṣòro so bákan náà alahasad wal-ghira alahasad wal-ghira kíyàn ní hasad kíyàn máa kíyàn máa ṣe kìíta kíyàn máa pẹ̀ gan ẹni tó lọ́n bá ṣoore fún kò fẹ́ kó lè yàn bàjẹ́ òkínú rẹ ọmọ dùn sí oore tọ́lọ́n bá ṣe fún ọmọlàkejì rẹ sílẹ̀ yìí inú àìsàn ọkàn ni àìsàn tó lágbára tí máa ń ṣe ẹ̀mí ni pípẹ́ tí ọba kíyèsí ah, ó lè pààyàn ó lè pa ẹ̀mí yẹn tẹ́mi yẹn kù yẹn yẹn torí pé kí ni anabi sallallahu alaihi wasallam ń pè ní alahaliqa anabi ni ẹ sọ́ra fún kìnnìkan tó ń jẹ́ alahaliqa ó máa ń fa nǹkan mọ́ parangandan yóò fa bí ẹn pé yẹn fa orí yẹn wọ́n á bí anabi kí ni jẹ́ alahaliqa anabi ni alahasad òun náà ni ẹ̀gàn kìí ta kẹ́ni má ní kórí olórí ọba jẹ́ so kọ́lọ́n ṣorí fún ẹ̀kú fẹ́nu tẹ́ḿbẹ́lú rẹ̀ pé kí ni kí ló ní kí ló mà kí ló jẹ́ kí ló dì kí ló ní burú eléyìí ha alhassad ẹ̀gàn ó burú gan so àìsàn ńláńlá ni ẹ̀rí pé ń bẹ nínú nǹkan tó dààmú ṣaitan tó dààmú ṣaitan gbàtọ́lọ́ ní kó gba nàbí Allah Adam kó gbà ní ọ̀gá so Hasan ló dààmú rẹ̀ ó ní kí èmi à èmi lèmi wà gba ilé lọ́gà kò sì gbá lọ́gà lóòótọ́ ó sì padà sórí ibú òun náà ni mùsùlùmí agbọ́dọ̀ sọ̀rọ̀ fún Hasan so lọ́lọ́run fi ń sọ fún wa àmì yàsùlù náà sàlámà àìká omi fọ́bùlé sí kí ló dé táwọn èèyàn tó máa ń ṣẹ̀gàn tọ́lọ́wọ́n bá fún ẹrú rẹ̀ jà kí ló dé tẹ́ máa ṣẹ̀gàn tẹ́ máa bínú tẹ́ máa ṣèkéta lórí pé bá dá ẹrú rẹ̀ lọ́lá àwọn tó ṣáwájú ọlọ́run ti dá wọn náà lọ́lá jù báyìí lọ ọlọ́run tó dẹ́lómi náà lọ́lá lẹ́yìn tiẹ̀ kí ló ń bínú ọlá òníkan fún bẹ́ẹ̀ lọ́wọ́ ọba was'alullaha min fadlihi wọn náà bẹ́ẹ̀ lọ́run kó ṣe tiẹ̀ náà fún wọn náà ju sọ́mọ fẹ́ẹ̀ títẹnìkan ò ní tó tẹnìkan ó jẹ́ pé orí tẹ́lọ̀ sì fẹ́nìkan lọ́wọ́ àní kọ́ bọ́ kọ́lẹ̀ gan yẹn máa ń lágbára lára ẹlòmíì débi pé yóò fẹ́ kó rè yàn bọ́ kó balẹ̀ jẹ́ tiẹ̀ ẹlòmíì tẹ̀ ní hmm, kàkà kéèké kú mọ̀jẹ̀ àwọn fi sáwàdà nù ni so gbogbo ẹ̀ pátápátá àìsàn ọkàn ni kìí ta ọkàn ni rí orí tọ́lọ̀ ń ṣe fọmọ làkejì rẹ jíkínú rẹ ó dùn jíkínú rẹ ó dùn jíkínú rẹ ó yọ sí i tí wọn tó bá ń pẹ̀ gan ọkàn ń dààmú ara rẹ̀ ọkàn fìtínà ara rẹ̀ ni torí yíwọ̀n ní kọ́lọ̀ ń dáwó rẹ̀ fún ẹni tó ń pẹ̀ gan yẹn kò ní dáwọ́ rẹ̀ dúró wọ́n tó wà máa rí ìbànújẹ́ tí ó ga tí ó wá gbọ́dọ̀ ṣọ́ra ká wá ìṣọ́ níbi ẹ̀gàn káńká kọ́lọ̀ kó yọkù nínú ọkàn wa àìsàn ńláńlá ni o tí mùsùlùmí bá ń lò rẹ̀ nínú ìṣe sí ara rẹ̀ so bí mo ṣe ń ka yìí máa padà wá síbẹ̀ ní ẹyọ kọ̀ọ̀kan alukébùrú ìjọra ẹni lójú pé òun ní gírímọ̀nká yìí ń pè ní ìjábùbí nafs kójú ara èèyàn kéèyàn orí rẹ̀ èèyàn tán tó bá ní orí rẹ̀ tán wà ihtiqarul akharin kó mọ wá yẹpẹrẹ àwọn èèyàn kò lè ṣe zá bíhìm kó mọ fi wọn ṣe yẹ̀yẹ́ kó mọ fáwọn yẹn ṣe yẹ̀yẹ́ àìsàn ọkàn ni bákan náà alahek kéèyàn ní àdìsọ́kàn bú kò lẹ́mìí bú sáwọn èèyàn kò kàn dì wọ́n mọ́nú kò sí kankan fún ọ ọkàn dì mọ́nú náà ni kí ló ṣe fún ọ kò sí kankan fún ọ ọkàn hìtì ẹ náà ni kọpa àìsàn àìsàn dàmú rẹ̀ àìsàn dàmú yàn bẹ́ẹ̀ náà ni àlè yas yas tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé kíyàn ó já kan níbi orí ọlọ́run mo ṣe ń ka ìmá padà wá síbẹ̀ lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan lẹ́yọ̀kọ̀kan tí ọkàn já kan pé ọlọ́run ò lè sànú àwa yìí má ẹ̀rí tá a ti bá dé yìí ó ti hàn fún kó lè bọ́ sí i má sọ àìsàn ní nínú ọkàn tí ń dààmú èèyàn sàlìyà ẹ̀sìn ṣùgbọ́n kan náà alhawa. ife ẹnu ìfẹ́ ẹnu kí o ní ìfẹ́ ẹnu tí ń jẹ́ ẹnu ni pé ọ̀rọ̀ ọlọ́run ò ní ka ọ lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run ò ní ka ọ ẹnu ọ̀rọ̀ ọlọ́run ò ní ka ọ ọ̀rọ̀ ànábì sallallahu kò ní ti ẹ̀yẹn gangan náà ló ṣe báwọn èèyàn ń pè fún pàkíyèsí si sí pé kí ní yìí aburú ni o kúrò kò ní kò ní kò ní gbà jọ lójú ti ẹ̀yẹn náà ni ó choose eléyìí àìsàn ńláńlá lòun náà nínú ọkàn ṣùgbọ́n kan náà alwaswas ròyìnròyìn tí wọ́n ṣe ròyìnròyìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn kì í ṣe òdodo náà ni ọ̀rọ̀ ọlọ́run yìí báyìí ṣé òdodo sì ni alukọ̀rán báyìí ṣé òdodo ni islam yìí báyìí so gbogbo tó jẹ́ dáadáa tó ti mà tó ti clear sí ọ pẹ̀lú ẹ̀rí kó tó wá máa ṣe ròyìnròyìn lórí rẹ̀ kẹ́mi lọ́mọ ṣe ṣáàkì kọ́mọ́ dùn kọ́mọ́ ní ìfẹ̀kọ́ náà àìsàn ni bákan náà qaswatul qalbi kí ọkàn lé kẹ́mìyàn lé bí kí wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run kò ní gbọ́ kò lójú àánú ara ìta bara ní kò sí tọ́kàn yóò lóun ti ẹ̀ ní ohun ti ẹ̀ ní ó máa ń fẹlẹ̀ kankan tó relé yìí náà àìsàn ọkàn ni torí ọkàn tó bá dá ọkàn yẹn máa ní àánú ni. ṣùgbọ́n kan náà albazaha kí wọ́n ya aṣa àṣà àṣà pé gbogbo ohun tí àwọn fi ń jẹ àṣà àṣà èèyàn máa ń jẹ àṣà látẹnu ẹni tí aláìlójútì ní ìjọba wọn kí sojú ní òtí ọkàn rẹ ní ọkàn rẹ ní òtí ẹni tọkàn rẹ bá ti bàjẹ́ kò ní ní ojú tí yọ ìyá àṣà kò sẹ́ni tí ò ní lè bú kò sẹ́ni tí kò sí kò sí ibi tí ò lè sílẹ̀ lára rẹ̀ hmm, ẹ̀rí tí àǹfà bá dé góńgó tán nìyẹn obìnrin ni o tí ó lè bọ́ra rẹ̀ tí ó hò obìnrin ni o ó lè tí ó lè wọ aṣọ tí ò ní lápá ó lè wọ ó lè wọ ìṣòkòtò tí ó tí ó tí ó gbogbo itan rẹ̀ lẹ́mọ̀ rí so gbogbo àyà rẹ̀ ó lè sí kalẹ̀ so ọkàn yẹn ti bàjẹ́ nù wà yà yà àṣàyányá kò ní sí nǹkan tí ọjọ́ lójúmọ́ ní ti ń jẹ́ obìnrin so àtà bákan náà alẹ́ hẹ́rùsù ṣẹ̀díìdì kéèyàn ní ojú kòkòrò tó le jù nípa ayé àlẹ́dúnìyà nípa ayé kí wọ́n pé ọ̀sà fẹ́ràn ayé ọ̀sà fẹ́ràn owó lóye kò sí ọ̀nà tí o lè fi wá owó yìí àìsàn ni nínú ọkàn tó pọ́ máa ń dààmú èèyàn sọ kéèyàn ní ojú kòkòrò ojú kòkòrò yẹn náà ló ń dèdè àwọn èèyàn débi pé kò sí tí wọ́n lè fi wọ́wọ́ ó lè ṣe yahoo ẹni kó lè pẹ́ nìkan lẹ́kún nítorí pé òun fẹ́ jayé òun fẹ́ gbowó mo fẹ́ lówó ń tiẹ̀ so ó lè pààyàn torí pé ń wá owó tó ẹ̀mí rẹ̀ ló bàjẹ́ ẹ̀mí ni torí tó wá pẹ́ ń tẹ́mi rẹ̀ ọ̀bàjẹ́ ni yóò wò pé ah bó ní ṣe pààyàn bó ní ṣe bá tìyàn jẹ́ bó ní ṣe pààyàn lẹ́kùn torí pé mi fẹ́ gbádùn common sense lákàyè lọ́ sọ fún àmọ́ ẹ̀mí rẹ̀ ti bàjẹ́ so kò lè ronú láti fi ronú kó fi rí pé ah irú wo lòun gbé yìí nítẹ́yìn ọmọ wí ọ̀tọ̀ ni tí ọmọ wù ọ̀tọ̀ ni tí ọmọ sọ fún yín ni àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ni ọmọ wá sórí rẹ̀ kí ayé yìí kì kò lè rọrùn fún yàn kí olówó bá wọn kọ́ mọ́ jẹ pé nǹkan kan bẹ́ẹ̀ ní sọ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tẹ́mọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ nìyẹn àbí àwọn kankan nǹkan tí ó dì mọ́nú ẹ̀mí rẹ̀ nìyẹn kí ló fà ẹ̀mí yẹn ti bàjẹ́ ẹ̀mí yẹn ti dàrú sọ bákan kí yẹn ó ní ìmọ̀ ṣe kòkòrò lórí ipò ayé tí wọ́n ra àìsàn ẹ̀mí ni Ànábì sallallahu alaihi wasallam ló ń sọ fún yàní Abdullahi bin Jundub bin Samra fi ya Samra bin Jundub kí la tas'al al-imara má béèrè kó fẹ́ dolórí o má wà olórí káàkiri Ànábì ṣọlára tó bá di pé yẹn bá ti di pé ń wá olórí káàkiri ń wá olórí kí ń wá bò ṣe dọ̀gá bò ṣe pípé tó sáà ń lé káàkiri lọ́sàn-án lóru rẹ nìyẹn ọkàn tí ọkàn bàjẹ́ ó padà lọ lè rìn ọ̀nà tí kò dáa tó bá kan náà alhirs ala al-jaa kí wọ́n máa ṣojú kòkòrò lórí iyì ayé kí á ìmínà fẹ́ di abiyì gbogbo àwọn kátà ń sọ yìí ọlọ́wọ́n bá lè fún èèyàn láì ṣe pé èèyàn ń ṣojú kòkòrò rẹ̀ èèyàn ń lè tọ́lọ́wọ́n a máa fún èèyàn ni so kí ni wọ́n máa lè kí lọ́ máa tó pé wà jẹ́ pé gbogbo tí wọ́n bí sí fún láyé rẹ̀ ọ̀hún náà ni sàmúkọ wá di pé kó ṣiṣẹ́ fún ẹ̀sìn ọlọ́wọ́n ọba kó ṣe bí ọlọ́wọ́n ọba ṣe ní kí ó ṣe tí ó fi di pé yóò fi rí ẹ̀sìn tí ó fi rí ibi dé ipò ńlá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba a kò ní lè ṣe yẹn o àfi ọ̀nà wàhálà fìtínà ayé ẹni ọmọ àsán káàkiri tuta bá ń rí ewu àwọn àìsàn ọkàn náà láka níwọ̀n báyìí yìí tó ga jù ń bẹ̀ wọ́n ní aṣíríkù billah ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run òun ló lórí rẹ̀ àìsàn tó le jù nù àìsàn tí tí tó le tó ipò gangan ni ó le ju aids lọ ó le ju aids lọ kéèkan ni pé èèyàn ní hiv ó le jù lọ ní àìsàn kí wọ́n máa ṣe ẹbọ ẹbọ lè dúró tí wọ́n kàn yàn so tí wọ́n ní àwọn nǹkan tí ó máa ń fa àwọn nǹkan yìí àwọn àìsàn yìí ṣe mọ̀ táìsàn bá ń ṣe yàn wọ́n ní kí ni àwọn nǹkan tó máa ń kọ́ọ̀sì rẹ̀ kí ni nǹkan tó mọ̀ ń kọ́ ṣùgbọ́n àwọn àìsàn tá ń kà yìí aljahal àkọ́kọ́ ni àìmọ̀kan tí yẹn bá yẹ aláìmọ̀kan sòrí ó padà kò ní mọ̀gbà tí àìsàn yẹn tí ó wọ̀ òun lára tó ń di aláìsàn aláìsàn ẹ̀mí ẹ̀mí tó bá ní ìmọ̀ tí kí ni ẹ̀ bá ti fẹ́ wá ní ọjọ́ ìṣèlú dá padà tó túmọ̀ sí pé mùsùlùmí anídi kí ajẹni tí ó jẹ́ onímọ̀ tàbájú onímọ̀ kájọ ọmọ akẹ́kọ̀ọ́ tábàjọ́ máa kẹ́kọ̀ọ́ kájẹ́ tí ó máa tẹ́tí sí ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́wọ́n ọba àmọ́ ọ̀jọ́ nímà ọ̀já kẹ́kọ̀ọ́ ọ̀jẹ́ tó ń tẹ́tí sí ọ̀jẹ́ tó ń béèrè èèyàn fẹ́ parun nìyẹn èèyàn fẹ́ parun àìsàn mú yàn nínú ọkàn tó ṣe pé kọ́lá ọkàn yóò padà kú yányán kọ́lá ọba kọ́mọ ṣáà làwọn níbẹ̀ ṣùgbọ́n náà al-ghafla an dhikrillah kí wọ́n mú màá rántí ọlọ́wọ́n ọba kí wọ́n jìnnà àtikáàrù tọ́lọ ní ká máa ṣe ká máa fi rántí wọn kí mùsùlùmí ó jìnà sí tó ó máa ń fa kí ọkàn kó máa ṣe àìsàn adẹ̀fẹ́ gba kọ́ọ̀lù díẹ̀ ní ìwọ̀nba hmm, afẹ́ gba kọ́ọ̀lù àgbà ní ìwọ̀nba so bákan náà nínú àwọn kan tó máa ń fa tí ẹ̀mí máa fi ń ṣàìsàn òun náà ni àrùfkọ̀tù sẹ́yìí à kí ó ní àwọn ọ̀rẹ́ burúkú lọ́rẹ̀ẹ́ kópa ọ̀nà ń bá èèyàn rìn àwọn tó ń bá rìn àwọn èèyàn burúkú ni so ó máa ń tètè ń jẹ́ kí láìsàn nínú ọkàn gan tọkàn rẹ bá dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn lè kó bá yàn tí èèyàn bá ṣọ́ra tàpá àwọn èèyàn burúkú tí wọ́n tó le ju yàn lọ lè yàn bá rìn so mùsùlùmí so ó gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀ so bí nìlá tó bá tún di ní ọ̀la ń lè de àsìkò yìí bákan náà so a tún padà bóyá kára gba kọ́ọ̀lù níwọ̀nba fún àti abá ní ìbéèrè zero two zero eight five zero one three seven one. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا جزاكم الله خيرا ẹ̀dàkùn ẹni tó kiri tó ní tó di àwọn ní láti tó ti hmm. pàdé kìkà hmm. kò ọjọ́ ní sọ́rọ́ tó ní ààrẹ ara kan máa ń jà kò wá láǹfààní àti ìgbà títí tó fi tó rọ̀mọ̀ bẹ́ẹ̀ léyìí sí nísìnyí wọn ń jà tó lé hmm, kí ó ṣe náà ni pé tó bá ṣe pé ó sì lálàáfíà láti lè gba àwẹ̀ yẹn lẹ́yìn ìgbà tí àwẹ̀ yìí bá parí tán tí ó wà bẹ̀rẹ̀ yóò gbà padà àmúgbà tó bá ti ń san yóò tó máa bọ́ èèyàn yóò máa fìdí èèyàn kọ̀ọ̀kan fún ọjọ́ kọ̀ọ̀kan yẹn ó jẹ́ pé jẹun pé èèyàn spill over náà ni ó ti spill over yẹn tí wàá fi tán ni pé yóò bọ́ èèyàn padà tó bá rí i pé bá láfi àwọn ṣe rí yìí náà pé ò lè gbà padà tó la bó ṣe jẹ́ nìyẹn wallahu a'lam zero two one zero eight five zero one three seven one fún àti abá ní nam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá lọ òun náà ni pé ọkàn wa ká gbìyànjú ká mójútó ká má jẹ́ kí àwọn nǹkan tí ó máa ń fa àárẹ̀ sínú ọkàn ká má jẹ́ kó máa wáyé sí wa lọ́wọ́ à ń sọ̀rọ̀ nípa àwọn àrùsùkọ̀ tó séye à àwọn ọ̀rẹ́ burúkú ànábì sallallahu alaihi wasallam oníṣẹ́rí ẹni tó bá ń ní àwọn ọ̀rẹ́ burúkú lọ́rẹ̀ẹ́ àtẹni tó ní àwọn ọ̀rẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó lọ lójú kú tẹni tó ń ta pẹ̀víìmù àwọn pẹ̀víìmù tó lò wọ́n nù dáadáa ànábì sallallahu alaihi wasallam ní pé tó bá tiẹ̀ rí pẹ̀víìmù yẹn ra kó fi sásọ àbí kẹ́ni yẹn kó bùn ní pẹ̀víìmù pé wọ́n náà fi sásọ rẹ̀ àbí kó fi para òṣùwò wa máa gbóòórùn tó dáa wa wọn náà máa fíìlì àwọn òórùn tó dáa torí òjòkó tí ẹni tí ń ta pẹ̀fín ànábì náà tó máa ń jòkó tí àwọn èèyàn burúkú gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe pé ó ń jòkó tí ẹni tó ń fẹ́ iná kànáà fi kírẹ̀ bánabi ṣe pé náà fi kírẹ̀ ẹni tí ó ń fẹ́ wìrì ẹwìrì iná púpúpúpúpúpú ànábì ní tẹ́ni yẹn tí náà ọba ju ẹni yẹn lásán iná ń fẹ́ yẹn ẹni tó jòkó tì tí náà yẹn fẹ́ olè jó lásán àbí kó jẹ́ pé ooru máa mú un tí o bá ti ẹ̀ gbọ́ ooru kò ní gbóòórùn tó da òórùn náà ni ó máa gbọ́ so ká jìnnà sí àwọn èèyàn burúkú láti máa bá rìn so ó burú gan kó jẹ́ pé ẹni tí èèyàn bá rìn èèyàn burúkú ni lábàá kan fi ní alimọ́rẹ̀ ilà tọ́fẹ́l wọ́pùsì kàrínà kí má béèrè pé bó lọ́mọ èèyàn ṣe rí ẹni tó ń bá rìn tó ń jòkó tì ní kó lọ lè fojú wò so ọkùnlù kàrín ni bílmù kọ́rọ̀ ni yàtẹ́dì ẹni tẹ́ bá ti tó ń bára wọn rìn wọ́n máa tẹ̀lé ara wọn náà ni wọ́n jọ máa kọ́ṣẹ́ ara wọn náà ni fa in kana dha khairin faqarinahu tahtadi wa in kana dha sharrin fajannibuhu sur'atan wa in kana dha sharrin wa in kana dha khairin faqarinahu tahtadi tó àpéyàn búba ni tètè jìnnà sí so pẹ̀lú gọ́lọ̀ ká pàdé àìtò àdínú yusrun ní royal fm abdulfatah sarumi onídàgbére pé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. خير ومقدمه يريخ الطرق Àsàlámù àlékún gbogbo àyúmọ̀ nẹ́bí ọrùn lẹ́sìn Ìsìláàmù bá dé kò gbà kólekóle. Bó bá rí bẹ́ẹ̀ ẹ̀ka àbúrò ètò àti inú yóò tẹ̀ ètò kan ètò níbi tí wọ́n ti